hey guys make una come see where queen naomi for pray for the cabbiecy yes guys make una come see am make una see am ah make una see am welcome to boss corners tv please subscribe if today is your first time of coming across my channel i don't want to waste time guys make una watch him, reach ground and leave your own comments. God will bless you now. Thank you, everyone, for coming. Happy weekend to you people. Yes. I want to say thank you to God Almighty, the highest in all regards. for making this a success, for making this a beautiful day and um, I also want to say thank you. Katoma to to uh, Rìṣà Ọọ̀ni Adéyẹyè Ẹnìtàn Gbóǹsì. My darling husband and father, it's been that since the first time we met. I sincerely, deeply appreciate you for all your support and for making today this glamorous, for everything that you do and what you are. Eshe Odupe, I must say thank you and eh, ọ̀rọ̀pọ̀ àti ọ̀rọ̀bíta ti máa mú mi. Ẹ ṣe ẹ kú That's one song that um, loves so much. Eshe, se ṣe ẹ kú ìtọ́jú mi mo more ẹ ṣe gan ni ẹ kú ìtọ́jú mi kábíyèsí ọ̀dáadá mo more ẹ ṣe gan ni ẹ kú ìtọ́jú wa àmọ̀rè tó ráwa tẹ̀ tọ́jú àpòkan ni àpòkan ni o ó fi sílẹ̀ àpọ̀ gidi gan ẹ láti ọkà sí ẹ̀rọ ìjọba lọ lẹ́ẹ̀mọ àwọn tó kù lọ ẹ wá jẹ ìta àwọn ìjọba fún yà àpò àpò àti ìgbọ̀kú àti ìgbọ̀kú afẹ́pọ̀ sí ọlá yín á máa pọ̀ sí ayọ̀ yín á máa pọ̀ sí ìdùnnú yín á máa pọ̀ sí àwọn ọmọ á olórí á máa pọ̀ sí i. ṣèlú pé bàbá ẹlẹ́rìí ó tẹ̀ kanlẹ̀ ẹlẹ́rìí yẹn ó kanlẹ̀ ó dẹ̀ ní ìlú. ẹ wá fi ṣe kábíyèsí fún bàbá. Kábíyèsí is the husband of my youth. I enjoy calling him that. God bless him for me. Huh? youth bàbá youth lọ́nà mi so thank you so very much tẹ̀sí ẹ̀ gbà mí bí thank you thank you thank you and know this that um, we love you I would always say we follow our program. we love you so much. People that love we go I love you. I record that love we. Gbogbo ìdílé òkú gbogbo ìdílé Ògúnwùsì gbogbo àwọn princesses of the source gbogbo àlọ́ mi gbogbo àwọn pàṣẹrò gbogbo àlọ́ mi glory we always love you I know they love you so much my darling I'm ọmọ mi mo mọ mi ẹ ṣe everyone please say thank you to Kábíyèsí for me. máa pẹ́ lórí ìtẹ́ yìí wọ́n dẹ̀ pẹ́ fún wa wọ́n pẹ́ fún wa wọ́n lè rí wọn. Um, ká tó wá tẹ̀síwájú mo sì wà nílé àwọn ọkọ mi rí àwọn bàbá mi àti àwọn màmá mi mo délé mo rí àwọn màmá. guys shebi una don see there is power in the tongue yes mm. i'm waiting queen naomi pray una see how everybody take say ami You understand? And really, um, when I looked deep down in the face of Kabiyesi and the Oni of Ife, I saw uh, Kabiyesi and Queen, uh, Queen uh, Naomi. I saw love, yes, but because of um, side attractions, the love couldn't hold. There is Kabiyesi <tsk> love Queen Naomi. They both love themselves. But because of too much of women, Kavezi don't know how to how to hold how to hold his um <tsk> how to protect his wife, Queen Naomi. Mm -hmm. He don't know how to be be with because of too much of mm-hmm. attraction. Guys, leave your comment. It's so painful. I share tears now when I saw when I rewatched this video yes guys i shed tears hmm i wish we can turn the hand of the time i wish queen army what what god say yes nobody can change it we don't know tomorrow we cannot say we don't know tomorrow even though kabiyesi is packing women up and down right now I, I believe somebody said it's out of frustration and Kabezi is trying to um, frustrate Marian. Yeah. Okay.